وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الواحد والثمانين وثلاثمائة وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقرأهم لكتاب الله تعالى فإن كانوا في القراءة سواء فأعلمهم بالسنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة فإن كانوا في الهجرة سواء فأقدمهم سلما وفي رواية سنة ولا يقمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكرمته على تكرمته إلا بإذنه رواه مسلم ولابن ماجه من حديث جابر رضي الله عنه ولا تؤمن امرأة رجلا ولا أعرابي مهاجرا ولا تاجر مؤمنا وإسناده واهن وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال رصوا خطوطكم وقاربوا بينها وحاذوا بالأعناق رواه أبو داود والنسائي وصححه ابن حبان alhamdulillah àwọn àdìsí ọjọ́ ìfẹ̀síwájú àlàyé nípa sọláṣí jamaa àti ṣíṣe ìmá nínú sọláṣí jamaa ẹgbàwọrọ alákòókò ó jẹ ẹgbàwọrọ tó alátọdọ bẹ Mas'ud radiyallahu anhu. سيدنا أم عبد رضي الله عنه إن شاء الله كافي ونابكم هذا يا يؤم القوم أقرأهم لكتاب الله تعالى تعالى إن كل شيء قصي إمام قاوي يجوز تعالى إن كل شيء قصي إمام قاوي يجوز nítorí wípé ṣẹlẹ̀ ìsìláàmù òfin kankan sílẹ̀ tí ń bùkátà àlàyé àti àgbọ́yé àyàfi kẹ́sì islam tó ṣe àlàyé fẹ́ni tó fẹ́ gbàgbọ́ yé kó lè bá tó ṣe wà ó. láti mọ̀ pé ìwọ òjò mí èmi òjò ọ́ ó máa sábà ń wáyé láàrin àwọn èèyàn síra wọn pàǹpà nípa àwọ̀kọ́lọ́ tọ́ èmi ni mo tọ́ ó máa ń wáyé nípa nǹkan ayé eléyìí náà ti tún dédé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. náà ti ara wọn látàrí pé mi lọ́yà kí n imam ẹlòmíì ni wọ́n fún ẹni tó yẹ kí wọ́n fi imam ó ń bẹ́ńlẹ̀ wọ́n fi jẹ ẹlòmíì tí ọ̀lẹ́tọ̀sí ni wọ́n gbé fún kí ló ń gbélé ìlẹ́tọ̀sí kí ló sì mú tọ̀ mọ́ lẹ́tọ̀sí tó gbogbo eléyìí báyìí òfin ṣẹ̀ríà ń sọ̀làyé kí láàfin máa láàrin àwọn láti máa yanjú àwọ̀ láàrin àwọn èèyàn. tí ẹ bá rí i pé òun ní àwọn nǹkan tá à ń bùkátà láti fi ṣe ìmáàmù kò sí tó burú pé kó tọrọ kó fi hàn ṣe ìmáàmù kí ẹ bá ti kà náà dé ti sáré kan tọ̀tọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀. ṣùgbọ́n lópin ìgbà tó bá ti pé èròǹgbà rẹ̀ lórí àtúnṣe ìmáàmù yẹn oníkóorí pé ìwọ ló mà nípa tó lè fi ṣe ìmáàmù fáwọn èèyàn ju àwọn èèyàn yòókù lọ o sì mọ̀ yí pé tí o bá ti tọ́ sí ọ àbí tí wọ́n bá ti gbé fún ọ tó bá fi lé lọ́gbé fẹ́lòmíì ní tó súnmọ́ òun náà ní ibi sọ̀lá fún ọ̀ràn sí lẹ́yìn ẹlòmíì yẹn kò ní jọra wọn. tọ́ táwọn alẹ́ ní náà tọ́tọ́tọ́ dáa tọ́tọ́tọ́ dáa tó kọ́ máa ṣe ìmáàmù fáwọn èèyàn. حديث ابن مسعود يعني أم القوم أقرأهم لكتاب الله ìgbẹ́ ẹni tí ó mọ alukurani kéjù nínú àwọn èèyàn ó náà ló yẹ kí ó ṣe ìmáàmù fún wa. فإن كانوا في القراءة سواء tí wọ́n bá dọ́gba nípa mímọ alukurani kéjù fa a'lamuhum bis-sunnah adẹ́kọ̀ ẹni tó ní mẹ́tò nípa súnà nínú wọn ni ó sọ ìmáàmù nígbà yẹn wọ́n jọ ma alukur'an dọ́gba ni adẹ́kọ̀ ẹni tó ma súnà jù fa in kanu fi sunnati sawa'a tó wá tó dọ́gba nípa àmà nípa súnà fa aqdamuhum hijra adẹ́kọ̀ ẹni tó sáájú gbogbo àwọn yòókù sọ hijra nù wọn òní ó sọ ìmáàmù fún wọn fa in kanu fi hijra ti sawa'a.